ó mà ṣe o bàbá òṣèré tíátà yìí kú lójijì àwáyé ìkú òsì gbogbo wa la dágbádá ikú bẹ́ẹ̀ sì rèé kò sí bí arúgbó ẹni ti dàgbà tó a ò ní fẹ́ kí wọ́n lọ láyé èyí ló gbomi lójú òṣèré tíátà ilẹ̀ wa yìí kan ọláṣẹ́ni àníkẹ́ abíọ́lá tó pàdánù bàbá rẹ̀ ọ̀gbẹ́ni ọláṣẹ́ni láìpẹ́ yìí ojú òpó ayélujára ni òṣèrébìnrin tó rẹwà dáadáa yìí ti túfọ̀ ìpapòdà bàbá rẹ̀ níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ tíátà àti àwọn olólùfẹ́ rẹ̀ ti ń bá a dárò tí wọ́n ń bá a kẹ́dùn tí wọ́n sì ń fi àtìlẹ́yìn wọn hàn sí i tí wọ́n tún ń ṣe é ní pẹ̀lẹ́ nínú fọ́nrán fídíò kan tó gbé sójú òpó ayélujára rẹ̀ yìí ló ti ṣàfihàn ìgbà tí bàbá náà ṣì wà láyé ibẹ̀ ló ti fi ìyàlẹ́nu àti ẹ̀dùn ọkàn rẹ̀ hàn ó lóun kò tí ì gbàgbọ́ pé òun kò ní rí bàbá náà mọ́ torí níṣe ni gbogbo ẹ̀ ṣì ń dàbí àlá lójú òun ó fi kún un pé ṣé báyìí lòun kò ṣe ní gbọ́rọ̀ látọ̀dọ̀ bàbá náà mọ́ lẹ́ni tí kò lè ṣe kó má fi àtẹ̀jíṣẹ́ bẹ òun wò lórí ayélujára tẹkuntẹkun ló fi ń ṣe ìdárò bàbá tó nífẹ̀ẹ́ dáadáa yìí ọ̀kan lára àwọn olólùfẹ́ rẹ̀ tó bá dárò ní òun mọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà yóò dùn púpọ̀ nítorí bàbá dáadáa ni bàbá náà nígbà tó fi jẹ́ ọ̀gá àgbà ìyẹn píńsípà iléèwé òun nílùú èkìtì nígbà kan báyìí làwọn èèyàn ṣe dá Ọláṣe nílọ́kànlé tí wọ́n sì gbàdúrà pé kí Ọlọ́run tẹ́ bàbá náà sáfẹ́fẹ́ rere. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́